president secretary treasurer and chief whip ká appoint wọn run na association láàrin ara wọn wọ́n dẹ̀ yan ẹni tó represent wa ní nílò so kí association máa question tí mo fẹ́ bi mr kass ni pé ṣé appointment ni abẹ́fẹ́ elect àná there is a distinction between the two. Um, the issue of uh, appointment or uh, election mm. whichever one ti gbogbo àṣìbá àgbèsì òun lóyún kò sí pépèpè mi sọ pé ẹni wọn tó bá gbẹ election ni wọn pè is election but just like what i was saying nígbà tó bá rántí last meeting na people were saying pé one of the problems before yan was the election àwọn èèyàn ṣe ń sọ ọ́n sí òun lèmi ṣe fẹ́ máa avoid the wording election and when nígbà tí you bring sọ̀rọ̀ consensus ló ṣe bring in issue consensus gbòkè if it is consensus parí pé mr lẹ́kọ̀ọ́ ló máa lead then let everybody agree gbòkè let him lead it's okay so no uh, whichever word the bá fẹ́ lù either election selection consensus kò matter but káwọn on, your máa máa ní ìdùnnà. another question after appointment kí ni ó máa jẹ́ tẹ́lẹ̀ ọ̀hún tó bá wà ní. Um, ok tẹ bá wo program yìí sí um, tẹ bá lọ sí nọ́mbà five matter arising àbí nọ́mbà six matter arising a fi constitution of. Uh, Yorùbá community síbẹ̀ so because my own tension just like ọtí lẹ́kọ̀ọ́ tí mr lẹ́kọ̀ọ́ sọ ló wà lọ́kàn mi ni pé we should be moving there is no point fún wa ká máa jẹ èmi wò pé òkè káyọ bí ọ̀nà ẹ̀ta mẹ́rin bíi lé ní ìsìn kọ́ lọ máa draft constitution wa fún wa wọ́n máa ṣe àdúyà amendment lọ́ máa ṣe from the old one and whatever idea that mean na káwọn yẹn máa ṣe lọ bàbá tó bá jẹ pé next two weeks dàmà meet dàmà meet na wọ́n kàn lè fún wa ní draft yẹn a lè discuss at the meeting then we are already on the footing. ṣé wọ́n answer question yẹn because nǹkan tó ní ẹni depression On pé ọ̀nà appointment tẹ́ni wọn bá fẹ́ lọ bọ́ọ̀lù ètò fẹ́ lu ìyá ọ̀nà mi sí ọ̀nà appointment làwọn máa ṣe àwọn officers lábẹ́. ṣe bọ́ọ̀lù ètò. kò clear kò clear. diamond tí mo sọ because torí dípò àlà ìtorí ẹrí àwọn lapses tó ń wà náà àwọn questions tó ń jáde so ìtẹ́bí ò bá sọ díẹ̀ concession yẹn kó wà fún bóyá kó ṣe for six months but ẹgbẹ́ òṣà lè wà kó má ṣe tó máa máa direct tó so bóyá because tá a bá ṣe election without constitution kò ní sọ state state uh, ah, tenure àwọn tí wọ́n elect èyàn ti bẹ́ àhẹ́gẹ́sẹ̀ so ó dà pé ó yẹ concession ló yẹ kó kọ́kọ́ wà kí wọ́n ní òkè ẹ̀yìn rọ́ọ̀nù ẹ̀kọ́ yóò ṣù méjì o tá a fi máa ṣe constitution so ti constitution àfi wá state gbogbo ẹ̀tọ́ everybody ètò lè ṣe ètò lè ṣe ìyẹn ló dà kó máa dà concession tí mo dẹ̀ fi sọ bẹ́ẹ̀ like nsìn fífi náà rí ìsìn kankan àwa sọ pé kí wọ́n ṣe lókun báyìí lọ́njọ́ pa kan máa dúkùú bá máa rọwọ́ ọ̀fíìkì against ẹ̀ wípé sípò tó ṣẹlẹ̀ ńjọ́ yẹn wípé secret tó ní wípé kókálukú pé ọtún lè lọ níyàn sínú torí pé kò náwó fún ẹ kí ẹ tó bá ń bí last meeting mo lọ fi kì í sọ yẹn tó ẹ mọ̀ pé gbogbo nǹkan rí bákun lóríṣiríṣi tó gbogbo ọ̀fẹ́ jẹ́ káyọ̀ kó kọ́kọ́ jẹ́ bíi kíní yẹn kó kọ́kọ́ bá àwọn kan síbẹ̀ bóyá fóṣù kan ni oṣù méjì kọ́kọ́ máa rán tí constitution bá wà wọ́n á lè ṣe ẹ̀ṣẹ̀ election. lórí ọ̀rọ̀ tí Mr. dupé sọ firstly ó dàbí pé tá bá rántí last time bó ṣe ṣẹlẹ̀ náà lẹ́wọ̀n pé àkọ́kọ́ àkọ́kọ́ choose àwọn kan pé pé kán rọ̀ nílé for some time kó tó di pé a selection generally but ó result sí ìrẹ̀pọ̀ náà ká má tún take a step nǹkan tó ti ṣẹlẹ̀ better ó pè wá káfẹ̀ kan náà ká choose àwọn tó bá máa lead eh, out bóyá ká pè é ó dà everybody yín avoid the word of election or appointed or something like that so bóyá ká lo bí i coordinator because kò sí bí a ṣe fẹ́ ṣe community attribution whatever tí ò ní sáwọn tó máa coordinate kò possible a ò lè máa ṣe meeting lẹ́ẹ̀mẹ́ta ẹ̀ márùn-ún ká má ní ìgbà níṣẹ́ pé a ò tó ní rù nìyẹn. so èmi fẹ́ jẹ́ ká kí gbogbo wa ká gba ilé ká try láàrin ara wa tá a bá ń péjọ bí ta wà bí náà atójúbọ́nà atóra gbé náà a ò ní láti máa dúró dàwọn kan observation wa a lè try pé bóyá ká di congestion àti ó kún kínní pé ká nominate pé ó da a choose èèyàn mẹ́ta kán máa coordinate lé lórí ọ̀rọ̀ constitution àti ní constitution lẹ́tẹ̀lẹ́ àkànlé àkànlé mú fọwọ́ constitution yẹn bóyá tí amendment or anything bá wà lórí ẹ̀ àkànlé ṣe yẹn wọ́n pé bóyá ká tún ṣẹ̀ máa padà ká tún máa draft ká tún máa wò ká tún fa à ń fa okun everything à ń fọwọ́ àbísẹ́yìn à take everything very long nìyẹn kìíní wà lẹ̀ aka because bí n pe continuation rebirth of eh, Yorùbá tradition òun là ń jẹ so àwọn kò ní ìkàpsẹ̀ bá pa àsẹ́yìn constitution rẹ̀ ti wà lẹ̀ kákan máa lò then lórí ọ̀rọ̀ tẹ̀ náà ó ti wà nù constitution àwọn tá a bá dẹ̀ choose tá a ní pé kan coordinate wọ́n lè lu oyè oyè years or months to bá wù wá tá decide pé oye báyìí ni ká máa lò àwọn ìpè kan kan lu six months ká wà sọ pé òkè ẹ̀yin ẹsẹ̀ dà àbúṣẹ̀lẹ̀ tuntun ẹ̀ máa ṣẹlẹ̀ sọ mi ìtò ṣẹlẹ̀ last time tó máa ṣẹlẹ̀. ká ní ìṣó lẹ̀ because èmi wò pé kò sí bá ṣe lè máa jókòó báyìí kó má so lórí kò sí tó bá lè yẹ pé bóyá election náà la máa arrange pé kó wáyé náà ni ká try láti um, arrange there are constitution no constitution àti náà àwọn kankan tó tẹ̀lé it's just like a bat gẹ́gẹ́ bí mr remi ṣe so àyàfi tí gbogbo ilé bá sọ pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn kí wọ́n wọ́n wà ẹ̀bẹ̀ ọ̀bù rárá yẹ pé àwọn gbogbo àtúnbí níta ti ṣe tẹ́lẹ̀ náà ni wọ́n ẹ̀ka ní àwọn àtúnṣe kọ̀ọ̀kan tá a fẹ́ ṣe let's move forward. pípé ìsàlẹ̀ ìgbàlódé bọ́ọ̀sì lórí ọ̀rọ̀ àpáńtà náà and tawasi báyìí sì ká máa gbé òkè come tomorrow come tomorrow come next tomorrow àti decide ká ṣe meeting two or three times àti ṣe number one àti ṣe number two àti ìjọba rí tó kí o ní ìdùnnú yíyá ká appoint wọn tó bá ti di next week appoint wọn dẹ nípa ọ̀rọ̀ constitution nídìí àṣìṣe ní constitution gbogbo constitution dákú lọ sí ọ̀dọ̀ ros ní ṣàlà wọ́n accepted ìtàn lọ́ọ̀yà gidi náà gbé wá o tọ́ba ti kó fún wọn báyà lọ́ọ̀yà yẹn àti pé mo mọ nǹkan tó ṣe ni o àní Malaysia rè no ìsàbíbò ìsàbíbò bóyá lọ́ọ̀yà náà gbé fún tó bá ti pẹ́ẹ̀ ló máa fi ń ṣe nígbà yàgbà pẹ́ẹ́ sọ̀rọ̀ ẹ̀ ẹ̀ ní tí pẹ́ẹ́ kẹ́ àti ṣe báyìí àti ṣe báyìí àti ṣe báyìí àti ká tún lọ tún ṣe igi àtúndà padà tá bá tún gbé padà wọ́n bóyá ó mú wá bẹ̀ wọn àánú àtúnikiri other five, six times. And come out and do like this. So Tati accepted. We should continue with that constitution. We are Yoruba. But I know I change the kúrò ní eh, Yoruba ẹ̀rọ eh, eh, máa ń pè a lè ṣe ń jẹ kan túbẹ̀ ẹ̀ ṣe ibẹ̀ ká fọ́lù ṣe bí ọdún Yorùbá ni wá ṣe bí interest wa náà ni so kò sí pé àtúnṣe wa ń waste time wa lọ lórí ẹ̀ so tó bá fẹ́ di ìbò ìsìn èyí máa suggest my own country president vice president treasurer secretary àti chief whip kọ́dẹ̀ fún ọ ní tẹ́lẹ̀ ṣe márùn ní àbí any device yẹn any device okay vice president eh? any device vice president no any device kọ́sì náà so ayọ̀kan ni. ọ̀hún tó kọ́sì kùtà lè sọ pé kí jẹ́ secretary kó jẹ́ àti advice or no it's no, no not like that you need advice advice láti wà advice wà láyà rẹ no èmi wò pé ṣé kò pọ̀ jù ní. o kò lè báwo ni màá rò pọ̀ jù àwọn tó wà important nínú ẹgbẹ́ president treasurer àti secretary àwọn mẹ́ta yẹn tó bá fẹ́ dẹgbẹ́ ló tó bá fún àwọn mẹ́ta yẹn báyìí ẹgbẹ́ ìwé ẹ̀dá rẹ tó bá lè fẹ́ get information ní ọ̀rọ̀ ẹgbẹ́ pé wọ́n ní secret tó àti keep àwọn mẹ́ta yẹn tó àti capture wọn gbogbo ẹ̀ máa get so vice máa dúró síbẹ̀ àti figure ẹ̀ So can the, can the president, vice president, secretary, treasurer, chief whip? Yes. Yes. So so Kafwani Kafwani ten or twelve months. Twelve months. Okay, that's a good one. Suggestion. Suggestion. Then uh, my own suggestion is also Okay. I mean to afẹ́ mo fẹ́ ká continue ni gbogbo and do the your sìn we cannot wait. Yeah, exactly. But ti gbọ́ bí èèyàn bíi márùn-ún mẹ́fà ẹ̀mí we dey want us to continue. exactly tábà ní ká dúró sí ká máa pẹ́ bẹ́ẹ̀ ni <laughs> so a lè fún ọ ní twelve months that's one year fún hmm. wa bẹ́ẹ̀ kankan kan. so ó dàbí pé our conclusion sì ni pé on the twelve yẹn wọ́n á yan àwọn bíi márùn-ún yìí wọ́n á run for the next twelve years. ó náà ni mo sọ ó náà mo fẹ́ ó náà ni open floor. ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ àṣọ so èèyàn open floor gbé bóyá òun ní ẹni ọ̀dà. ẹ̀tọ́ ẹni wọ́n wọ́n tún kọ̀ ìlú náà ṣe kọ̀ọ̀kan ó bẹ̀ because post secretary post tó ṣe gbogbo ní case tó bá sì jọ anything ó yẹ pé ẹni tí mo èmi náà rí rẹ tó fi lọ mi èmi náà wá rí i pé tí secretary bá ti sick méjì ti náà jẹ́ ẹni ẹ̀ ìgbàgbọ́gbà lásìkò àpò méjì pé méjì ò lọ́wọ́ yìí ó lásìdẹ̀t. so o n propose fún assistant secretary. ẹyin yẹn ló ṣe kókó ju àṣẹ vice president lọ́lọ́ bébí ṣe rẹ̀. ok nǹkan tẹ̀mí bá suggest ni pé in order láti má duplicate this. ẹ dọ́kítà mi ò ti parí ọ̀rọ̀ mi náà. ok ok. so mo ti sọ pé my own suggestion pé ká ní the office márùn-ún hmm. then duration in office not for only twelve months. Yeah. Then ẹ tó bá jẹ́ president one? gbọ́dọ̀ jẹ́ tó ní expatriate sponsor in Malaysia. Okay. Then uh, sorry kílẹ̀ ní kò Uh, visa I'm sorry. sọ. o gbọ́dọ̀ visa expatriate oh, or kó jẹ́ marriage visa in Malaysia. Then. The vice, same. Treasurer, same. Secretary can be student. Chief whip can be student. Mm-hmm. Yeah. So the land? Yes. Yes. What I pay, you are no constituent one of No. Sorry. No. I think my treasurer. So just call law now. So just call law. You suggest law now. To bring your constitution. To bring your profession. Oh, let there anybody to fẹ́ object. ọ jùlọ sọ pé bóyá fún jews assistant. ó sọ̀rọ̀ assistant. assistant secretary ó pè mí kọ́sì pé bí president bá sí àwọn other committee lè máa ṣe bọ̀ secretary yẹn bẹ́mi ṣe rí ni o my own perspective bẹ́mi dẹ̀ ṣe wò ó ah. vice president gan opposition kò fẹ́ sọ́lìdì tó bí sẹ́ńtì bí máa wà tí pẹ́sẹ́ńtì wá sílé kọ́lọ̀ wà ìjẹ́sẹ̀ ọ̀dà pọ́lítíṣẹ̀ lè ti tí sẹ́kítírì yóò bá sílé mi tí ò lè hold nìyẹn. wọ́n lè yan anybody ní àwọn alákìyẹ láti gbé sẹ́kítírì bá máa kọ́ ní pẹ́sẹ́ńtì wá sílé kọ́ ló máa kọ́ mí. vice president gbọ́dọ̀ wà lẹ́ni àṣẹ ṣe é ṣe. making things go wrong that that that last time. Can I just stop you a minute? Yes. Mr. Jide, I mean, Mr. Jide, mm. so the reason that is sọ̀rọ̀ visa. As a president okay. of Yoruba community, mm. going to meet a Nido Mai man that is holding an expatriate visa, and we are sending a student visa to go and meet him, there is going to be an intimidation, number one. Okay. Number two, tó bá mú ọmọ Yorùbá tó bá ń police station, gbogbo àlà mọ̀ ọ̀gá tó ṣẹlẹ̀ ń lù ẹni tó gbé student pass ẹ lè rán pé kó lọ máa help student kan àbí bí akọ́bẹ̀ pé what do you do here ni so tá a máa fẹ́ ṣe ẹja mú ẹni tó ní spawn tó níyàwó tó ní PR tó ní kíní kò sí nǹkan tá a fẹ́ fi wọ́n ṣe àní wọn láti fi wọ́n register mọ́ we are not going to register bẹ́ẹ̀ ẹ jẹ́ ká mọ̀ pé àlídà wa ní kò gbé student pass sọ́wọ́ hmm. we all know àmọ́ laws tó guide the students àmọ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ all we know as àkìí ah, sọmọdé Malaysia yìí o. which is more better we buy more better sef but I will still remember the same this issue nígbà tá a jìgà nígbà lọ gbé lọ síbẹ̀ wọ́n ní ẹni tó jẹ́ Malaysian person kò wà táìtù láti wà pẹ̀lú wa if I'm not mistaken àbí African dado àbí wọn kò kó wọ́n lẹ́ni tó ní Malaysian no no lẹ́yìn ìparí lẹ́yìn kí káàdì yẹn lọ́kọ síbẹ̀ ni pé lẹ́yìn káàdì yẹn ni i have the card too. Yes, party card money, yes, party card. know ọ̀rẹ́ tí mo máa ti dùn sí ẹ̀. àìjẹ́ àìjẹ́ àwọn know, I àwọn yìí náà ló wà I ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ìjọ lọ àdìrí òdo àìjẹ́ àdìmọ̀ ìgbéjáde ẹ̀ náà ti fún àìjẹ́ àìjẹ́ ìgbà tí yà ìgbà tí yà láti kàdé sọ he's right we can vote now now. I ẹ̀ ẹ jọ ẹ jọ rí sí yẹn ìgbà tẹlẹsàn bá fẹ́ wà mẹ́sẹ̀jì tí wọ́n ju sáwọn èèyàn wọ́n gbọ́dọ̀ ní dídé tẹ̀lé so ẹ tó bá mọ̀ fún un ní interest adúrí àlè àlè selection sin because ó ti rí bí impromptu àmọ́ tá a fẹ́ wá ṣe bí àsanwó náà lẹ́sùn it's never done anywhere anywhere in the world so a máa mọ̀ pé ó tẹ̀ òkúta fẹ́ wá ṣe that is message tó bá ń dùn fún next meeting Okay. wọ́n á indicate ẹ̀ pé ó pé o àwọn post lọ́nà dẹ̀ wà available so ẹ tó bá ní ìfẹ́ tí ò bá tẹ̀ fẹ́ wá ní ẹ̀ á wá kò ní sí pé kò jẹ́ sọ fún mi. àwọn tó sì bá ẹlò nínú àtúndé ìwà tó lọ. ẹgẹ jẹ àwọn yòòlù bíi tẹrí pàṣẹ wá ń sìn kọkàn tù sí yẹn bá fẹ́ tẹ̀ kán lè jẹ́ tèè márùn kò sí kọ́tà àwọn wákàtí wípé wọ́n rọ̀ àwọn tó fẹ́ líìdì wa ni àgbà o àbáwọn tó wà wípé àwọn èèyàn márùn tó máa líìdì kó máa ṣe é lùsọ ìka tó jẹ́ kí ní ẹkún ẹ̀ka mìtìn ara rẹ̀ mìtìn ṣe náà rẹ̀ mìtìn ṣe torí pa àrẹ olórí i'm telling you the river ogun èmi ò sí nǹkan tó wà pé owó àtàwọn àgbàlagbà ni wá gbogbo alábíbí wọn gbogbo àmàlẹ́kùn mi èmi ò rí ẹni tì tó wà mẹ́rin pé àtẹ́kẹ́ pé sẹ́tà àti ìjọba bá gbowó lórí ẹ̀ka balẹ̀ ó pé à ẹ̀ president two thousand àtẹ́ thousand ló máa gbàlówó bá dé káwá sọ̀rọ̀ àti pé a máa sọ ní bàbá rẹ̀ kí là yẹ yẹn márùn táwọn àyẹ̀wò ká gbàgbé ẹ̀ wáyé máa lead dọ̀ nẹ́ẹ̀kì ní káwọn fún àwọn àyẹ̀wò máa coordinate. last week eh, Mr. Olu tó fi sọ pé bóyá pé kókó bá he has to be part of us nǹkan tí mò ń tà láti sọ kọ́ pé mi ò ní pé gbogbo má ti padà bọ̀ nǹkan tí mò ń tà láti sọ láti kọ́kọ́ pé ìgbà tẹ́gbẹ́ àwọn ènìyàn wọ́n jókòó tó wá pẹ̀lú ìfẹ́ ẹ wá ń dúró de àwọn èèyàn kan tẹ́ wọ́n wà first second meeting ẹ wá ń dúró de wọ́n ní third meeting àwọn ni kọ́ máa jẹ oyè ọkọ́ máa decide pé ṣe rí àwọn tó nífẹ̀ẹ́ ẹgbẹ́ ìní ọ̀gbìn mo fi ọlọ́run bọ̀ra wọn. àwọn náà wà ń jòkó so tí àbá ti lè select ní pépà hmm. àwọn tó ń bọ̀ ọlọ́run máa dá lọ. àgóde kí wọ́n ti ṣe tẹ́lẹ̀ ṣe àgóde yẹn. ok so tó ti lan ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ tó ti lan jẹ ọlá sọ̀rọ̀ sí i. in a in a brief work uh, láti sọ ẹ fífi là pẹ̀lú nǹkan tí ti ń yorùbá ẹ̀rọ mi jẹ̀rọ àti máa ẹja lo ẹja lo ẹja lo ẹja lo ìtìrí ọ̀hún gbà bí akáka yà wọn yẹn for temporary ká ká jí lé if that should be the case tó bí aká yẹn lóye lé ní kájá yẹn fún ọkẹ́jẹ́ ìtìrí ọ̀bí akúwà wọ́n. sọkọ ní ọ̀rẹ́ máa ṣiṣẹ́ lọ èdè. ẹjọ ẹjọ ẹjọ kí máa tó fẹ́ sọ̀rọ̀ yìí sọ̀rọ̀ àgbọ̀ ṣé iná fẹ́ sọ̀rọ̀. ẹ mú bọ̀ ẹ má bínú sà ẹ má bínú sà mo ò tí mo mo gba dada tẹ bá ti fẹ́ sọ̀rọ̀ tẹ bá dá lùkọ mọ nípa. Yomi Ekins Yomi Ekins ní bọ́sílẹ̀ so nǹkan tí mo kàn tẹ̀ fẹ́ sọ́nbẹ̀ ni àwọn tó ní wọ́n dúró dèèyàn because bébí ṣe ní sódà bíi pé wọ́n yìí dúró dáhùn kan ẹ̀mí dẹ̀ ṣé wọ́n pé àwọn tó ń dúró dèèyàn wọ́n fẹ́ káwọn tó fẹ́ àmì àwọn officials wọn àwọn tó máa wá contest wọn yìí wá ń ta. Special people làwọn yẹn. Eh? Wọ́n yìí wà ń ta torí mi. Because ẹ̀ don't send the message sí. Ẹ jẹ́ ẹ má sọ̀rọ̀ torí ọlọ́run sọ̀rọ̀. Ẹ tán send the message sí. Ah, nígbà tí ọ ṣe previous meeting tó tẹ́ tó send the message tí yóò wá tó wá máa time election tó fẹ́ wá kò tiẹ̀ yẹ To lóye kò tiẹ̀ tó bá tiẹ̀ lọ́wọ́ kò tiẹ̀ kọ́ mú pé kó jáde kó kó tẹ̀ ọ́ so ọdún mi kan bẹ̀rẹ̀ sí ọdún mi. Àwọn tó fẹ́ ka dìbò lé mi kọ́ náwó sókè àwọn tó dáka dìbò lẹ́yìn kan lọ́wọ́ sókè one two three four five six seven eight nine ten more. eleven ah, Okay. I want to àwọn tó dáka dìbò lẹ́yìn kan lọ́wọ́ sókè one two three four. Ninety four Ninety four. ah kò sí four. Ah,

Automatique, báwo ni ká ṣe ṣe ṣe ká ṣe by consensus ni àbí àwọn èèyàn máa nominate ara wọn or ká nominate àwọn ọ̀dọ̀. ká nominate àwọn nominate àwọn nominate àwọn ọ̀dọ̀ ká list pàtó kúrò ká nominate àwọn ọ̀dọ̀. so ẹ jẹ́ ká ṣe báyìí èèyàn tó bá ní interest láwọn èèyàn kọ́ sí náà tọ́ba tẹ̀sán bá sì ní báyìí then adé tún ṣe náà. tó bá ní interest ẹjọ excuse me sir ẹjọ ẹ jẹ́ kí àwọn post yẹn clear. ẹ mo fẹ́ mo fẹ́ sọ post yẹn náà lẹ́nu. Thank you.

ẹdúró èwo lẹ èwo lẹ ń dá mí títí pẹ́ẹ́jọ síbẹ̀ yẹn. ẹjọ ṣe yẹ o kọ ẹ ṣe gbogbo ọkọ tó ṣe lọ ẹ mọ ni. àtẹnà àtẹnà ní orúkọ ẹkọ ẹ o. àtẹnà ẹkọ ẹkọ bí lásán. ẹ jẹ́ sọ̀rọ̀ kọ́ni àbọ̀ ẹ̀ bíi that great tí o bá nominate èèyàn o gbọ́dọ̀ bí second act tó fi orúkọ sí eh, eh, eh, i. so barabarista gani. ta ló second act. mr. Gadi dato. Apolóye náà la apolóye tó fọ́. Jide Jide Jide Yeah Jide. Sponsored by Jide. Kano nominate. Mr. Jide. President Jide. Chief Dele Awe. Chief Dele Awe. Salon second second. Okay. Ah. That's a straight fight. Uh, ah, nomination. The open kini. Hey, kini. Ẹyẹ tó fẹ́ kí Mr. Gani, ọ̀jẹ̀ Community Malaysia, wọ́n náwó sókè. Mr. Gani ó jẹ́ president Yorùbá community Malaysia Under. àwọn ilé ìta ah, <laughs> ẹ ti lọ́wọ́ ni. one two three four five six seven eight nine. Ah, Mr. Dele Awe, wọ́n ṣe president. One, two three four. ọ̀gbẹ́ni kọ́ ló ń bọ̀ I'm bọ́ọ̀tì because i'm writing. democracy wall na wa democracy wall na wa. no the development of housing na the development of housing. dada tẹle ọ dato ten. dátò fi ń tó mi létí pé àwọn ò ní leadership character so kì í yẹ ọ̀dẹ̀ ẹ̀ ṣe skills. ẹ jọ o àrùn bá ẹ dúró ìsọ̀rẹ́dì ìlẹ́tẹ̀. ìgbàtẹ́mi tẹ̀ ẹ sọ ní pé ká tó ṣe election ló yẹ kẹ́ ti sọ̀rọ̀ so election is gone. vice president nomination vice president. mr ọlálẹ́kọ̀. Ah, ọlálẹ́kọ̀ ah, ah, èdè wo ni yẹ èdè ló lè mo second. a jẹ bí president wa for the next one year. So, Mr. Remy Ajẹ, Vice President. Mr. Nicholas. our Institutional Secretary, Mr. Nicholas. Yes. Then, Treasurer wa, Mr. Vicky Ajẹ. Then the chief whip, Alhaji Yunusa ẹ jẹ́ ká mú kọ́kọ́ so kí Mr. Gani wọ́n take over láti fi sáré. mo lè dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ènìyàn ọlọ́run bá pọ̀ ní dàrú àti so gẹ́gẹ́ bí ẹ ṣe yẹ̀ mí pé kí mọ̀ ṣiṣẹ́ fún yín torí pé àwọn mọ̀ ṣiṣẹ́ fún yín àti sáfàǹdì nù àṣàwọ̀sẹ̀ mọ̀ ń bá mi sáájú ọlá sọ ní ètò ìhún ṣe mi ò àṣọ ògùn pé kí n máa lead àti dídà èmi sáájú ọlá ní pé kò sí problem pé at least àwọn èèyàn tó yàn síbẹ̀ náà máa ṣe kí ni wọ́n máa sọ pé ó ti yàn so tá a bá kọ́ bẹ̀rẹ̀ ẹ̀jọ̀ tó lọ ẹ̀ má máa wo àṣìṣe tẹ́ bá ń wo àṣìṣe tó lead yín there no way we can move forward. tẹ́ bá kò sẹ́ni tí òun ṣe àṣìṣe tí n bá ṣe any mistake ẹ̀jọ̀ ń tọ́lọ́ ẹ correct mistake. no not all. All ọ̀rẹ́ correct me ẹ̀jú Yeah, mi. ọlẹ́wà ló tẹ̀ tí n bá jáde à president bàbá ló ṣe ìyáǹdè lẹ́sẹ̀ inú you know. rú mistake yẹn mọ́ tó tẹ́yìn wá kọ́ bẹ̀rẹ̀ ẹ̀wọ̀n nǹkan tí yóò ṣe rí ọdún àti president to ìbẹ̀rẹ̀ ó yàtọ̀ sí ti yorùbá àwọn orí àwọn orí orí wẹ́rẹ́ ṣẹlẹ̀ ápù so bẹ́ẹ̀ ṣẹlẹ̀ wọ́n máa fi tọ́lọ́ àwọn mò mọ́yàn tí yorùbá orí oníṣòwò wà ń bẹ̀ so tábàkọ́ bẹ̀rẹ̀ ẹjọ́ tọ́lọ́ torí pẹ́lú mi máa wá ń jọ yẹn president ń sọ̀rọ̀ àbí ṣe ń ṣe wọ́n fẹ́ wá wò torí ṣe ń ń bẹ̀ ẹjọ́ kúkọ̀ lọ́gán yẹn

tẹ bá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu apá kẹrẹ́bù ẹ̀ rí pé àdẹ́dọ̀ fi di èkó ní mí nì kàtà ń jà ẹ lórí mo mí ni o tàbí ètò àyà mo kì kò dáhùn ọ̀bọ̀ yá mo kò tètè pè mí tí bọ́ yán sọ̀rọ̀ gbọ́mọ́jọ pín owó kan owó kan kò fowó ń bẹ̀ yes gbogbo ọdí Yorùbá máa ń jà tẹ́ bá gbọ́ òun ní mí ló di tètè èmi personally tó tó bá yẹ sọ̀rọ̀ tó bá yẹ lọ́wọ́ lọ tẹ́kùn lè rí géèmù bẹ̀ ọ̀rọ̀ tó bá yẹ kó máa kò ní sí géèmù bẹ̀ bí báwọn jókòó síbẹ̀ tí n bá lọ tẹni níbàárẹ̀ pé mi jà àǹfààní pé ó bá mi sọ̀rọ̀ pé ṣe nǹkan báyìí tuntun rébó lè jẹ mo lè benefit bẹ́ẹ̀ mi ò jókòó tẹni wọ́n mọ̀ sójà mi máa lọ jẹ́jẹ́ mi. so mo bẹ̀yìn ni ọlọ́run ọba jẹ́ kí ẹgbẹ́ kó débi tá a fẹ́ dé ìwọ̀nba tí mo lè sọ yẹn. kálẹ̀ tó máa dábàá ká sún ẹ̀ka ló pàdé wá sókè arábìnrin náà ló máa sọ. pásítọ̀ ẹjọ́ ìpàdúrà ẹjọ́ ìpàdúrà ẹjọ́ kí ìpàdúrà èèyàn tó máa gbàdúrà fún wa tó máa fún wa ní close. no àjọ mẹ́ẹ̀tì gan wọn ti mú àjọ mẹ́ẹ̀tì àjọ kéèyàn kan mú mú sọ́nà àjọ mẹ́ẹ̀tì abẹ́ẹ̀ ti fẹ́ lọ bí ni láti jókòó síbí <laughs> ok mi move motion of adjournment. É presidente, <laughs> onde é que é?